الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ومن البوارة أتولى المغيرة ابن شعبة رضي الله عنه wọn ni Muawiya radiyallahu anhu ọ̀pọ̀ ìwé sí Mughira sọ fún mi nípa ń tó gbọ́ látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam al-Mughira ibn Shu'ba radiyallahu anhu wọ́n á dárúkọ àwọn kan púpọ̀ tó ń gbọ́. هذا النبي صلى الله عليه وآله وسلم من هذا الرقم أصو كنين كتي أمة وأنا بما ولاي وتبا سلامة ebe sọláàtì kọ̀ọ̀kan lẹ́yìn rẹ̀ wọ́n alánàbì sallallahu alaihi wasallam ó máa ń kọ àwọn nǹkan tí قيل وقال قيل وقال ونامي وامي وقي ونبي من قفاوي nítorí pé olórí wa olórí gbogbo mùsùlùmí àgbáńlá yìí onáàlà nàbà Muhammad sallallahu alaihi wasallam oní aṣáájú wa ti ń darí ìjọba lórí wa kò ní wò ó kí ibi tó ń ti ń ṣàkóso kọ́ fọ́jú pọ̀ kọ́ bàjẹ́ nínú àwọn ẹ̀kọ́ téèyàn sì máa ń tẹ̀lé tí àwùjọ tí kìí fi fọ́jú pọ̀ tí kìí fi bàjẹ́ òun náà ní kí gbogbo ẹlẹ́nu kó sọ ẹnu rẹ̀ torí pé ẹnu ọmọ ń ba nǹkan jẹ́ ju bó ṣe máa ń tún nǹkan ṣe lọ ẹnu tẹ́lẹ̀nu tí ọba sọ ẹnu rẹ̀ tí ọba kó ẹnu rẹ̀ níjànú ọmọ ń kó báyìí láyé ọmọ bá tẹ̀yàn jẹ́ tó di lọ́la gbẹ̀ngà òkè àmọ́ ọ̀rọ̀ sísọ nínú tó lu wa fi pọ́n wa lẹ́nu àwọn èèyàn ó fi ṣàgbéga wa lórí ètò pọ̀jù nínú àwọn ẹ̀dá tó dá ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ bó ti ṣe jẹ́ nǹkan tó dáhùn bẹ́ẹ̀ náà ló lè dá sí ẹni tó burú tó lè ba tèèyàn jẹ́ lọ́fà ló fi jẹ́ pé ká sọ̀rọ̀ kọjá pé ká ronú ká tó di pa sọ̀rọ̀ nítorí pé téèyàn bá ti sọ̀rọ̀ téèyàn sọ bá dáa kò sí kó jẹ mọ́ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ dàkejì òun náà ṣe dá padà mọ́ tó bá jẹ́ pọ̀ ń bá rò ó nínú rẹ ipò òwì báyìí ó wì báyìí ó wá já sọ̀rọ̀ bú <clears throat> ọ̀rọ̀ tí ọ̀dà ti máa ba tèèyàn jẹ́ òní dẹ́ṣẹ̀ lópin ìgbà tó ọba ti sọ ọmọ lórí pọ́n rò ní ẹ̀yin máa yẹ nǹkan burúkú kálukú rò lẹ́mìí rẹ̀. àmúlùwà ó sàmójúkúrò fún wa nípa pé ebi rírò lásán là ń rò àkókò tí ìsọjà dì nínú àánú nù tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lẹ́nìkan nu wa ìbá ti sórí rẹ̀ tó bá pé lọ́wọ́ mú wa lórí rò tá a ti sọ ẹnìkan ò ní torí ká máa ronú dáadáa kó tó di pa sọ̀rọ̀. nítorí pé èyí gbé dẹrú fún téèyàn bá sọ nígbà téèyàn bá ti jẹ́ni tó ronú jinlẹ̀ ti ń sọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ọ náà ni ó padà ràn ọ́ lókun tó ní bọ́ńbẹ̀ láyé tó tún ní bọ́ńbẹ̀ tó bá di lọ́la gbé nàìjíríà lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́rìí pé àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ tó máa ń sọ̀sọ́kúsọ tó máa ń wéwèé kówèé òun náà kọ́ ọ̀ ó lè já àwọn kan ni wọ́n jì ó lè já àwọn kan ni wọ́n bẹ lọ́wọ́ ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí àtúbọ̀tán kú rẹ̀ bá dé wọn ò ní mú àwọn ẹni tó hàn wọn ò ní mú àwọn ẹni tó bẹ ọ ta ló sọ̀rọ̀ ni ẹbí wọn lọ sọ̀rọ̀ torí ẹ̀ wọ́n ní wọ́n pé láì jẹ́ pé <clears throat> iṣẹ́ òun lèyàn ń ṣe. wọn náà máa gbọ́rọ̀ látọ̀dọ̀ àwọn eléyìí lọ sọ́tọ̀ àwọn eléyìí àbẹ́ ìtúgbò ìta gbọ́ ni àtúntún mà tó ti jáde láìra àti lọ́gbọ̀n. ẹ dákun sọ wa níbi tó ti gbé ya àròjú <clears throat> àráyè láti mójútó tẹlómìn mélòó la rí ṣe nínú jẹ tiwa wa pé á pé tàwọn ẹni máa tara wọ́n ní wọ́n pé nǹkan rí kì í sì tara rẹ̀ jáde òfófó ní jẹ́bẹ̀ wọ́n ní wọ́n pé torí pé ọ̀rọ̀ eléyìí yóò gbé lọ gbélé yìí yóò gbé tẹ́lẹ̀ náà yóò gbé wá gbélé lọ́nà tó ṣe pé yóò mú ọmọ kara wọn lágbo torí ẹ̀ kéèyàn kéèyàn kíyèsí tara tiẹ̀ náà kíyèsí níbi tásọ̀ rẹ ti gbé ya ibẹ̀ ni kò máa rán mẹ́sẹ̀ ẹni tó ṣe pé nǹkan táwọn èèyàn ń ṣe nǹkan táwọn èèyàn ń sọ onídìí omótótó kí ló yẹ kí wọ́n ṣe onídìí omótótó kí ló yẹ kí wọ́n sọ. ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ bí ẹni tó lọ́rẹ̀ iná ní máa fi sọ wọ́n di onígbọ́ yìí sọ yìí nítorí pé àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn tẹ́ rí wọn àdúró déédéé gbogbo àjọ téèyàn ṣùgbọ́n tó bá kó wa sórí àtẹ tí wọ́n jọ wá ike àwọn atalẹni tó dúró déédéé kínkínní báyìí ni wọn nínú nǹkan mi àwọn ẹni tó fẹ́ palapala àwọn ẹni tó fẹ́ rádaràda àwọn ẹni fẹ́ ségesège ni wọn àwọn náà pọ̀ jù tó tọba kó gbogbo èèyàn náà lọ fẹ́ bá ṣe gbogbo èèyàn lọ fẹ́ tẹ́ lọ́rùn ó rí kó kó lójú ọ̀nà ti Allah pátápátá ó kó lójú ọ̀nà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam pátápátá torí gbogbo ń táwọn ọ̀fẹ́ máa ṣe ní tọ́takùtì Allah tọ́takùtì ànábì. sòpọ̀ wá sí ní tó kó báyẹn láyé nínú gbogbo oríkèé wa taari bí ẹnu ẹnu lálákọ̀ọ́kọ́ ẹnu yìí ẹ jẹ́ ká kó ẹnu wa níjànú kẹlẹ́ ẹnu ọ̀sọ́ ẹnu rẹ̀ láti ayé tó ti pẹ́ ni yorùbá ti mọ̀ yí pé gbójú rí ẹnu àdákẹ́ eléyìí ń bẹ́nu kẹtọ́lù wa máa fi ràn yàn lọ́wọ́ ẹnì kò ní wá bọ́ ọmọ kan lábùkù òkúkú wí kankan àyíká ìsọ̀rọ̀ dára kí lọ gbọ́ pé mo wí kí lọ gbọ́ pé mi sọ torí de eléyìí abdulu ẹlẹ́dàá kọ́dà kù kó tún wa dé kó bá wa fi ẹnu wa kó bá wa fi mànà kó jẹ́ kí ahọ́n wa kọ́tọ́. ṣe wa lẹ́ni tí ẹni ó kó bá láyé kọ́mẹ́sì wa lẹ́ni tí ẹni ó kó bá láyé kìyàm سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك